وفي حديث إرباد بن الصاري قال وعظنا النبي صلى الله عليه وسلم ذات يوم موعظة وفي رواية بليغة وجلت منها القلوب وذرفت من العيون فقلنا يا رسول الله صلى الله عليه وسلم كأنها موعظة مودع فأوصي قال عليه أفضل الصلاة وتم التسليم أوصيكم بالتقوى الله عز وجل والسمع والطاعة وإن تأمر عليكم عبد وفي رواية عبد حبشي فإنه من يعيش منكم فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين عضوا عليها بالنواجذ فإن كل فإن كل بدعة فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة ونعوذ بالله من ذلك adúgbẹ́ fún ọba dẹ́dà ọba tó ẹgbẹ́ náà láńlá ẹ̀ ṣe kàwá fún ara wọn tí yóò mọ̀ bẹ láyé lẹ́yìn ìgbàta tó ká ní jùmọ̀ tí ó kọjá lọ àwa ní oṣù muharram nínú ọdún 1440 àtọ̀rọ̀lọ́ ọlọ́run bá lékiọlá kọ́ẹ́kà ṣe ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀ ní òkè yẹpẹ̀ kó sì má jà lásán kó jà pẹ̀lú in tí ó mọ̀ wa gba ẹ̀san ẹ̀sìn tí ó mú wa tí ó jẹ sábàbí táàfi bá ànábí sọ́lá sọ́làm wọlé ọlá wọlé ọlá lọ́rọ̀ mi alkiyama ọlá àtútù bí lágbàrí inú hadithi irbad munasaria lára àwọn hadithi tí àwọn afágbà ẹgbẹ́ gbòǹgbò ẹ̀sìn ni ó ń sọ fún wa pé òjíṣẹ́ ńlá mọ́sàn sọ́làm ó ṣe wá sí fún wa ìpè wá sí tó yẹ pé ó dé ògóngó ni balẹ̀ ìrọ̀tún wá sí ìdí ògóngó débi yí pé wájú lápínú min halkulu ọkàn wa bẹ̀rẹ̀ sí ní wárìrì nínú tá a mọ mùsùlùmí náà náà ní pé lára àwọn òròyìn mùsùlùmí ní pé tí wọ́n bá ṣe wá sí nípa ìpayà ọlọ́run bá lékè ọlá ọkọ̀ mùsùlùmí a sì wárìrì a padà sí ìpìlẹ̀ kó dọ́lọ́run bá lékè ọlá mọ̀ kó ju pájú sẹ́lẹ̀ fún kó sì sìn bó ṣe tọ́ bó ti yẹ ó ní pé ọkọ̀ wọn wárìrì kódà sí ń bu omi lójú fàkúnná yá rọ̀sọ̀lọ̀lá ìṣe wá sí báyìí ń tọ́lọ́run bá lékè lápá wá láṣẹ ẹni ọlọ́ọ̀bá àlékẹ́ lápánu bí láṣẹ wọn ó dùn ilà sẹ̀bílì rọ́bìkà bil hikmati wọlmọ́ ìdọ́ hasana wàjádìl hùmbílẹ̀ ti yà àṣà àwọn afá ní pípẹ̀lẹ̀ mẹ́ta ní bá ní sọ̀rọ̀ ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ó dùn ilà sẹ̀bílì tábà kúyàn sójú ọ̀nà ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá bil hikma pẹ̀lú làákàyè ẹlòmíì kò ní ìdíkẹ́ fún lẹ́rìí kẹ́kọ̀ọ́ ṣàlàyé ní ọlọ́ọ̀bá àlékẹ́ sọ báyìí ọlọ́ọ̀bá àlékẹ́ sọ báyìí ilé ìṣe tán àtijú wájú sẹ́lẹ̀ fún gbogbo ń tẹ́ sọ ó wá súnmọ́ pẹ́pẹ́ ní tàǹbá sọ̀rọ̀ ó ti gbọ́ nǹkan kan tó takun tàǹ sọ yìí eléyìí aṣèkíni ntọ́lọ́wọ́ bá nígbà fi tẹ̀lé hikma wàlímọ́ ìzọ́ hasana bóyá ni yóò ṣe ní kórìíra díẹ̀ nípa tàǹ sọ fún pọ́lọ́run ló sọ báyìí ànábì ló sọ báyìí eléyìí yóò ní de wá sí ká dẹ́rù náà bá ká ròyìn àlùjánná fún àtẹ̀bíṣírú wẹ́l wẹ́l ìndà àlùjánná ń bẹ́ o ẹni tó bá ṣe nǹkan yìí yóò wọ̀ iná sí ń bẹ́ o ẹni tó bá ṣe nǹkan yìí ọlọ́run lè fi síbẹ̀ o ìpìlẹ̀ lẹ́ẹ̀kẹta wọ̀jẹ̀ dílùhún bí lẹ́tì yẹ àṣà oníká bá wọn ṣe fanfa náà tó fi ń dáa jù ẹni tí ó gbà pọ́nlọ́n bá lékiọlá ń bẹ àbẹ́ni tó gbà pọ́nlọ́n bá lékiọlá ń bẹ ṣùgbọ́n ó bù káàtà múgbálẹ́gbẹ̀ẹ́ tẹ́bẹ̀ ọlọ́run bá lékiọlá níbi tó tóbi démi tó bàbàrà dé àlẹ́tọ̀ àti súnmọ́ mubasharatan directly àbẹ́ni tó gbà ipọ́ ọlọ́run pa àlékẹ́lá ń bẹ ṣùgbọ́n ọlọ́run pa àlékẹ́lá yìí mẹ́ta nínú ẹyọ kan ni irú eléyìí yóò bùkátà almujadara bẹ̀lẹ́tì yà àṣà wọ̀jàdínhùn bẹ̀lẹ́tì yà àṣà ẹ̀sìn bá wọn ṣe fàǹfà lọ́nà tó fi ń dájú tàbá ń bẹ́ni tí ṣe musulmi ṣe fàǹfà ọlọ́ọ̀bá àlékẹ́lá kìlọ̀ bó tilẹ̀ jẹ́ pé nípìnlẹ̀ àwọn òòṣà yìí ń tọ́ ẹ̀ka abẹnú àtẹ́lù ni ẹ̀tọ́ lọ́wọ́ bá àlékẹ́lá dálé èèyàn tó wá gbẹ́ èrè tó gbẹ́ òkúta àbóúnjẹ tó ń jẹ àbí tó mú òyìnbó ṣe ní germany èèyàn wá kó sínú gáràjì tako bóyá tako ọlọ́run bá àríwá sí pé wọlé tẹ̀só gbó alàdínlẹ̀ yẹn dùn ún min dùnìlá ẹ má bá wọn òṣà wọn torí tẹ́ ẹ bá bá wọn òṣà wọn fàyẹ̀ só gbò lọ́ha adúwọ́n mẹ́tẹ̀rẹ̀ ẹ̀mí nígbà tẹ́ ẹ bá wọn òṣà wọn tó pé ẹni tó ẹ̀ka abẹnú àtẹ́rù nípìnlẹ̀ àwọn náà ó bu ọlọ́run bá àlékiọlá kò sì lẹ́tọ̀ọ́ ká jẹ́ lọ́nà tó fi ń dáa jù ní kùrán sọ fún àwọn ọjà dílhùn bí lẹ́tì hìyà àṣà lọ́nà tó fi ń dáa jù ìpele mẹ́ta tàfi ń pè ní sojourn ẹ̀sìn ní eléyìí wọ́n ní wàásù yìí ó dóhùn gbódé bíi pé tó wàá sọ fún àwọn ibi ká anna hamo ìdọ̀tún mọ́ dẹ̀ wàásù tẹ́ sọ fún wa yìí ó dàbí ìgbà tó yẹ pé ẹ̀ ń dágbére fún wa ní pé ẹ̀ ní sí pẹ̀lú wa mọ́ ara àwọn afáàtún wọn ni pé <clears throat> wàásù yìí lẹ́yìn ìgbà tánù sàlám ṣe hajj tó padà dé madina ni torí pé hajj kan lòdìṣẹ́lá mọ́ sàlám ṣe lẹ́yìn islam kí ó rí pé islam gbalẹ̀ tó a máa ṣe gbogbo àwọn ìbádà ní maka ṣùgbọ́n wà tí wọ́n dé madina tán pé hajj tó jọ́ ọ̀ràn yàn ẹ̀yọ kan làwọn ibi ṣe sọ́lá sílẹ̀ ó dẹ̀ sọ fáwọn èèyàn pé tó ẹ̀yìn èèyàn kò dó á ní mẹ́lẹ̀ sí kẹ́kọ̀ọ́ ẹ bí mo ṣe ṣe hajj o bẹ́ẹ̀ ni kẹ́yìn náà ṣe torí pé kò dá mi lójú pé màá di ọdún tó ń bọ̀ pẹ̀lú yín so wọ́n ní pé wọ́n dé madina tán lẹ́yìn hajj yìí so àwọn èèyàn rò pé hajj yìí àwọn èèyàn tí wọ́n bá anábì ṣe sọ́lọ́lá alẹ́ òsálàm wọ́n kọjá 2000 torí báwọn ìwọ́n anábì ṣe fẹ́ ṣe hajj gbogbo ọmọ káàkiri àjọṣe ni so àwọn afákan gbáyé pé lẹ́yìn hajj lànàbí pé àwọn èèyàn jọ tó ṣe wá sí fún àwọn sàábí wọ́n gbé fa áùsìnà tó bá gbé bẹ́ẹ̀ ni ẹ̀sọ àsọtẹ́lẹ̀ fún wa iná gbé ní wọ́n sí ya àwọn èèyàn máa ń tu loosely wọ́n pè ní wheel ṣùgbọ́n ní tabanika gbéwò nínú sẹ̀ríà islam kì í ṣe wheel ó jọ wí lápá kan torí pé téèyàn máa ń kọ kalẹ̀ ni pé tó dúkìá mi báyìí báyìí bá ń fún lágbájá dúkìá mi báyìí báyìí bá ń fún lágbájá ṣùgbọ́n nínú sẹ̀ríà islam ìtànpè ni wà sí yà ìntó ẹ pé tó àwọn tọ́lọ́wọ́n bá lékè láti ṣàlàyé pé wọ́n jogún wa tá a fẹ́ fún ẹni tí ò ní jogún nípìnlẹ̀ òun ni wà sí yà ẹ̀hún ló bá rí àwọn tí ó jogún wa dúkìá wa ọlọ́ọ̀bá lékè láti pin ọmọ ìyàwó bàbá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn èèyàn kan wà tẹ́pẹ́ lọ́wọ́ bá àlékè lọ́sọ pé tó ẹ̀fún lágbájá ẹ̀fún tàbẹ̀nù ẹ̀fún làkàṣègbè àwọn wọ̀nyí ṣẹ̀rí àwa fún wa nígbà láì pé ìdá mẹ́ta nínú dúkìá wa a tó bá wù kò gbọ́dọ̀ kọjá ìdá mẹ́ta yìí so eléyìí ni wà sí àgbétò tẹ́sítà àgbétò àlèkò eléyìí kalẹ̀ lẹ́yìn ilé ìwọ̀n tí ẹ̀ bá kọkàlẹ̀ pé ọmọ mi tó wà ní kíní ẹ máa fún nílé mẹ́fà ọmọ ilé àbíká pín lórí òjórí àbíká pín ní dìgì gbogbo ilé ìṣẹ̀lẹ̀ islam fagi fa ausina ẹ̀sọ àsọtẹ́lẹ̀ fún wa èrè muhammad sallallahu alayhi wa sallam ìṣẹ́lẹ̀ islam wa sọ fún wa wani wusi kumi takuwa la azawajal wasu sami iwa ta'a wa in ta'ammara alaikum abdu oní aláwọ̀ kan tí mo ṣàlàyé fún yín tí ń sọ nípa àsọtẹ́lẹ̀ mi pé tí n bá papòdà tí n sì ń bímọ n tẹ́ gbajúmọ́ tẹ́ mọ lò tẹ́ fi ní sọnù oníkíni ìpayọ̀ náà bá àlékè ọlá àwọn afá máa ń ṣàlàyé pé n tá ń pè nípa ọlọ́run bá àlékè ọlá oníká gbé gàgá tí ó blọ́ọ̀kì wa kò níbi ìyá ọlọ́run bá àlékè ọlá ẹnìkan bẹ́ẹ̀ lọ aborí lọ́dọ́lá àná yẹn bèèrè lọ́wọ́ ẹ̀ ó fún ní táǹpẹ̀ ní functional definition ó ní amarok tàbí arden show ṣó o gba ibì kan tó pé ẹ̀gún wà ẹbí tó ń fọ́gbò sí ẹ̀gún wà ń bẹ̀ ó ní pé bẹ́ẹ̀ ni ó ní pé báwo ló ṣe wá kọjá ó ní mo kaṣọ mi mọ́ra mo ń ṣọ́bi tí mo fẹ́ ti ẹsẹ̀ bọ̀ kí n tó tẹsẹ̀ bọ̀ ó ní pé bẹ́ẹ̀ náà ni kí n táǹpẹ̀ ní tákùn àti pé kéèyàn ṣọ́ra ẹ̀ pẹ̀lú ìtọ́nà ọba àlékè ọlá pèlé wọ̀ àti ìtọ́nà ọba àlékè ọlá tó pèlẹ́tọ̀ nínú àwọn ìsúnmọ́lọ̀ ọba àlékẹ́ ọlá lẹ́yìn rọ́kàtí márùn wà àti wẹ̀ lára àwọn kan tó wà tẹ́gbẹ́tò àṣegbọ́ rẹ ní wọ́n nínú oṣù muharram lára ẹ̀ ní ìgbà yẹ́mùlá aṣọ́ra kíyàn gba àwẹ́ ọjọ́ kẹwàá inú oṣù yìí òdíṣẹ́lá mọ́sànsánlá ní pé ká ní pé ọlọ́run ọba àlékẹ́ lọ́ṣẹ́mí kù lọ́dún tó ń bọ̀ ni màá gba ọjọ́ kẹsàn-án náà mọ́ ìyẹn jẹ́ tásùwà túnú ṣe nísìn ọjọ́ kẹsàn àti ọjọ́ kẹwàá ó wà láàrin ó wà lára tí èyàn fi ń ṣe àṣegbọ́rẹ kódà àfáṣàlà ìpé tó bá yẹ pé tó ìrí oṣù yẹn ó dàrú máwọn ní ojú èyàn ó gba 9 10 11 tòkùnmínú mẹ́rin tá a sí so kọ́lọ̀ bá dá ṣe ní ìrọ̀rùn fún wa wọ́n sẹ́mú ọ̀tà ẹ̀sìn máa gbọ́ ẹ máa òdíṣẹ́ lámọ́ sọ́lọ́sọ́lọ́m ṣàlàyé ó ní wa in ta'ammaro alaikum ta'ammaro alaikum bí i jẹ́ alanafsahu amira abudun tí ó wáyé pẹ́ tó dolórí lóyìn lórí ẹ̀rú ni kì wá ṣe ẹ̀rú lásán ẹ̀rú tó wá láti abyssinian africa so lára tánà bí sáwọn ń fi rin lẹ́bi ilé àfáàkan ní pé ó sọ fún wa pé tó kìí ṣọ̀pọ̀lọ kìí ṣe gbogbo ìgbà ńlá bá mọ̀ jẹ́ olórí ẹlòmíì lè wá tí ó fipá gba ìjọba tó sì mọ̀ jẹ́ lórí wa lórí lódì ìwọ̀n ọgbà tí ò bá pa wá láṣẹ tó dé wọ̀ ọ̀ràn yẹn ní ká máa gbọ́ ká sì máa gbà tó bá súnmọ́ tá a rí bí tá a ti ṣàlàyé ọ̀rọ̀ pé nǹkan tẹ́ ṣe yí àárọ̀ mi láṣẹ tó bá pa wá láṣẹ tó dé wọ̀ à ní ṣe tó dé wọ̀ yẹn ṣùgbọ́n àti sọ pé kí ni káwọn jáde tì àfa ṣàlàyé wọ́n ní pé nǹkan méjì yìí òun lórí ilé ayé àti alkiyama ló wà ń bẹ̀ oríire alkiyama ìpayà ọlọ́run bá lékiọlá oríire ti ilé ayé kéyàn wọ́n bá wọn dìtẹ̀ gba ìjọba ìtakò olórí òdíṣẹ́ lámọ́sàsàlám tààrà ó tẹ̀síwájú onífà iná ọmọ ya ishminko torí pé ní tẹ́mi ẹ̀bágùn láàrin yí fasayara ti láàfin kẹfìrà ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ yapa ẹnu gbá mùsùlùmí yapa ẹnu nísìn so ìgbà kan nílé kéwù láàrin onídàbáǹgọ́ ní barakallahu barakallahu islam ò pé méjì ọ̀kan náà ni so orin yẹn innocent ni a máa ń kọ orí kò rí bẹ́ẹ̀ so a rí àwọn bìkan tó ẹgbẹ́ tí wọ́n bá bọ́ ti kírun a máa gbé àṣírò láwọn ilé ń báyìí so a rí àwọn nǹkan tó ẹgbẹ́ tí wọ́n bá forí kanlẹ̀ wọn ní fún wọn fi orí kanlẹ̀ lásán ó ti ní eh, òkúta kan tó yẹ máa gbé sílẹ̀ tí wọ́n máa fi orí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣẹ́lá mọ́sánlá ṣàlàyé ó ní pé tí n bá kú tán ẹ́ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ìyápẹ́ in tó kún yí làmì ìyapẹ́ ẹnu yìí òun ni súnà òjíṣẹ́ lásán lálọ́sẹ̀ súnà nù hadithi yìí kò túmọ̀ sí pé n tó bá ṣe tó gbalada tó bá gbèjù sílẹ̀ kò síyà fún ìtumọ̀ súnà báyìí pé tó bá ṣe àṣegbọ́ rẹ ni àwọn àfọ onífíkì ìrìn máa ṣàlàyé rẹ̀ wọ́n gbé súnà lọ́dọ̀ tí wá pé tó bá ṣe gbalada tó bá gbèjù sílẹ̀ kò sí ìjìyà fún súnà nù hadithi yìí gbogbo ìsìláàmù ló ń sọ pàápàá jùlọ àdìsọ́kàn tí ń jó sórí ẹ̀sìn so tí wọ́n bẹ̀rẹ̀ nísìnyí pé tó ẹjọ́ òkú tá a bá fẹ́ sin òkú nísìnyí á rọ aṣọ funfun á gbóni bá ti gbẹ́ sáré ibo ló wà nù quran láyé ìjẹ̀t á lè rí nù quran kò tó báwọn láti kí o sókù lára ṣé àròkù ṣe a ṣe sùjú ìdùnnà ní tó wà ní kúrò pé a kí o sókù lára wà látò sọ́lí aláhàdín minhu mata abada yẹ wà ní kùrán báwọn láṣẹ ṣe sọ́lá lọ́lọ́wọ́ bá nìkan náà sọ ṣe a ṣe rùkú wa ṣe sùjú ìfòkù ní rárá sunna ló ṣàlàyé olùkafan wasalatu ala janaza fardun ala kifaya àwọn ilé ìrọ̀ yàn sí ni so sunna tánàbí ṣàlàyé nù hadithi yìí pé eléyìí ni ó gbẹ̀yìn láà kó máa wá lè yé dáadáa òdíṣẹ́ lámọ́sásá tó wá fi kún ó ní àbú alẹ́ ìhábi náwà ẹgbá súnà yìí mú pẹ̀lú eyín ọgàn yìí àbú alẹ́ ìhábi náwà súnà ní òdíṣẹ́ lásọ̀lọ́sọ́lá wà súnà tí ó mọ̀ wá lẹ́yìn àwọn àléfà táwọn sọ èyàn lè rògbé tó bẹ́yà nípa záwíyà wà irọ́ àdíbà tánà bí sọ mú àdífì àwọn mẹ́rin ni abubakar omar uthman àti ali kí ni dí òdíṣẹ́ lásànsán ní pé alìkìláfàtú alamẹ́nẹjì nùbùwà ìmá já nífà lórí bẹ́mi ànọ́sànsán 30 30 years ni ibi 30 yóò wáyé ọgbọ̀n ọdún ni lẹ́yìn ọgbọ̀n ọdún yẹn àbí múlùkàn odúrà lẹ́yìn eléyìí àwọn ọba ní mọ̀ wá jẹ so ọgbọ̀n ọdún yìí ohun àwọn láfilé alìfìláfà ìmájá àlífà alámẹ́lìfẹ́jì lógbò wa lórí ìbánu sàmì ṣe ṣe so ó ní súnà òun sọ́lọ́lá àlùsà àti súnà àwọn sàábé nítorí bí ó sọ bó ṣe papòdà ara wọn ogun tó ṣẹlẹ̀ láàrin àwọn sàbí fún ara wọn ara wọn tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ pé tó lára wọn àwọn àdádálẹ̀ àdìsọ́kàn pé tó ọlọ́run bá adékẹ́ láti iwo tó kò mọ́ gbogbo nǹkan táwọn nǹkan bá ṣẹlẹ̀ tán ọlọ́run ṣẹ̀ mọ́ ara ẹ̀ tó ń pé tó gbogbo ròyìn tọ́lọ́run bá adékẹ́ láti ròyìn so àwọn tó àwọn tó gbọ́ yọ́wọ̀n pé tó àwọn òròyìn ara directly ó kàn sọ káwọn èèyàn fi àwọn èèyàn tó ń gbà yí pé tó Eh, àwọn mùsùlùmí tó máa dẹ́ṣẹ̀ kéré báyìí wọ́n ti kó nínú islam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara àwọn èèyàn tó ń gbà pé ali randala anu tó ń jẹ́ àna òjíṣẹ́ lásàlásàlám fóun gan lọ́lọ́run ṣùgbọ́n àwọn nǹkan yìí la rí lẹ́yìn ìgbà táwọn tó dípá lọ sẹ́sàn papòdà tán táwọn sàbí bẹ̀rẹ̀ sí ní papòdà tán òjíṣẹ́ lásàlásàlám onígbà ìyákun wa mọ̀dẹ̀tẹ̀ àtúlù ọmọ lẹ́yìn súnnà èmi àti súnnà àwọn sàbí tí mo ṣàlàyé yìí ẹ ṣọ́ra fún gbogbo àdáadáa lẹ̀ nínú ẹ̀sìn fa iná kúlọ̀ mọ̀dẹ́sà ti bí dáa tó gbogbo gbogbo àdádẹ́rẹ̀ nínú ẹ̀sìn nílé ìwò là ń pè ní bí dáa ọ̀kùnlọ̀ bí dáa ti bọ́lá rẹ̀ gbogbo àdádálẹ̀ gbogbo bí dáa sì ní ànú ni kọ́lọ̀mbà àdékílá kó yà wáyà ọ̀fìrì wáyà ti ọ̀kùnlọ̀ dọ̀lá láti fi nà gbogbo ànú sì ní yóò wọnú náà wà á dírí wáyà látọ̀sẹ̀ so oríṣẹ́lá mọ́sọ̀sọ́lá mú kí lọ ìṣe esifun nínú wa kí làgbádálẹ̀ inú ẹ̀sìn fáfẹ̀rẹ́ ẹ̀sìn ìṣẹ́lám mọ́sànsálàm kò lo microphone kò gun plane lọ sí maka kódà quran kò rí báyìí láyé ìṣẹ́lám mọ́sànsálàm wọn compile ẹ̀ báyìí so ó wà tí wọ́n kọ kalẹ̀ táyà kan bá sọ̀kà ń gbé ẹ̀kọ́ ilé ìsìn sọ́lá tó bákọ́ra tí wọ́n kọ sínú ibì kan ó lè jẹ́ egungun ẹranko ó lè jẹ́ òkúta wọn kọ síbẹ̀ wọn stọ ẹ̀ kò wà compile báyìí ìgbà táwọn ibi papòdà tán ni wọ́n padà kójọ láyé abubakar lẹ́yìn náà láyé osman bin afan ṣe ń gbé ní bídà lílé rárá in tá ń pè ní bídà ní al dín badal ikmal ìmú àdádálẹ̀ ìmújọsìn wá nínú ẹ̀sìn lẹ́yìn ìgbà tẹ́sìn ti parí torí pé islam jẹ́sìn kò tẹ́ pé ọlọ́run bá àlékẹ́ lá parí gbogbo ẹ̀ kí wá ṣe kó parí gbogbo ẹ̀ ní kó tó sọ wọn pé mo ti parí ẹ̀ o in tá bá sọ wọn pé mo ti parí ẹ̀ ṣàtúndì ọlọ́ọ̀bá jásọ́fà sọ́tún báyìí lọ́ní aliyauma lẹ́ni ọjọ́ àràfà akmaltulakum dinakum apari kíni ẹ̀sìn yí fún yín wà atmamtu alaykum ní ìmẹ́tì a sì ṣe apari gbogbo dẹ̀ra apara ìdẹ lórí wàrọ̀ dítulakum alislamadu so nǹkan kan ò lè jẹ́ jọsìn tí ìṣe jọsìn láyé òjíṣẹ́ lámọ́ mọ́sálásálàm àtàwọn mẹ́rin ta sọ gbogbo ohun tí èèyàn máa ń mú wá níjọsìn pé kíní yìí níta sí pé níjọsìn ní táwọn orúkọ pé afẹ́gbàládá ń bẹ̀ òun níjọsìn gbogbo tá a bá ti rò pé nǹkan ìta bá ṣe àgbàládá ń bẹ̀ òun níjọsìn so kàtọ̀ fáànù nísìnyí kí ló kàn wá pẹ̀lú fáànù ká ló bá gbó fóònù ṣe wá sí nísìnyí ìpìlẹ̀ afẹ́ kóhun èèyàn ṣe kíní kó kárí àwọn tó máa ń bá sọ̀rọ̀ so kì í ṣèjọsìn kankan fúnra rẹ̀ gbogbo tá a bá ti ṣe níjọsìn tí ò sí pílẹ̀ táwọn onú quran táwọn onú sunna táwọn ìṣesí àwọn wọ̀nyí àrígbékí àwọn nǹkan yìí wọn là ń pè ní bídà mú kan wá so èyí tí mo fẹ́ mú wáyé ó kọ́mọ̀n dáadáa òun òbí sọgbé tó àwọn nǹkan yìí yóò kódà òun làwọn èèyàn pè lẹ́sìn ọ̀pọ̀lọpọ̀ bàtà bá wà lóde tí àwọn bàbá wa fẹ́ ṣe ìrántí ọlọ́run bá lékeọlá wọ́n ní pé ẹjẹ́ àdìdé káàkiri ọlọ́run ó dájú pé ọ̀pọ̀lọpọ̀ aláfẹ́ experience yẹn ni gbogbo ẹjà dìde ka bàbára ọlọ́run àbíká gbọ́lọ́nga ní common tó gbogbo dá àwọn àfáwà ṣe dada ṣùgbọ́n ká dìde ká ṣe àkàrò àbíká yíyan náà àbíká kí ọlọ́run àbíká ṣàdúrà yìí kò ní pìlẹ̀ ẹnu sọ́nà nàbí sọ́lá àlùwà sẹ́lẹ̀ so tí wọ́n bẹ̀rẹ̀ pé ẹjọ́ kílẹ̀ rí nǹkan yìí ọtún máa mẹ́rin wá pé ní dúró so yẹ pé ó fẹ́ jọ ẹ̀rí but wọn parí àyà yẹn àyà sọ pé aladina yankuru na lọ́ha kìyàmán wọ̀kùtùdán wà aláàjùnúbìhìm àwọn tí ó mọ́ ń ṣèrántí ọlọ́ọ̀bà níkẹ́ọ́lá ní dúró ní jókòó àtijọba dùgbùlẹ̀ so ìṣòbí jókòó wa mẹjá jókòó ká ṣe àkàrò wa náà so kúrẹ́ ní mi àti pé tó ẹni tí ó bá ti dìde kò nífẹ̀ẹ́ ànábì tó <laughs> so eléyìí nínú sẹ̀ríà ọlọ́run bá àdékẹ́ọ́lá nínú sunan nabi sallallahu alayhi wa sallam kò nípìlẹ̀ so kọ́lọ́run bá àdékẹ́lá kó ṣe kó ṣe àgbó fún wa ní àgbọ́yé ẹ̀sìn wa ọlá tó ṣubẹ́ lágbára so àwọn nǹkan yìí ni torí pé àwọn nǹkan yìí ti dẹ̀sìn máwọn èèyàn lọ́wọ́ kì í ṣe táwọn bá yẹn jà sí ń tá a jáwọn èèyàn nǹkan méjì ni ká ṣàlàyé fún wọn pé kò sáàbì kan tí ẹni ká ṣe kò sí jà náà àlàyé ni àwọn ìbábá ń gbé àfẹ̀lẹ̀ kébò sí tàbí ní rẹ́ni bá ní jó tẹ́ bá bẹ̀rẹ̀ rẹ̀ kébò sí pé tó nǹkan tẹ́ ṣe àárí ẹ̀ nínú ara rẹ̀ inú súnmọ́ so ibi tí ọ̀dọ́ mi ti máa ń ṣì ni pé kọ́ fẹ́ fi agídí change nǹkan yẹn kì í rọ́ ọlọ́run bá àdíkẹ́lá ọ̀rọ̀ wa nìyẹn so a sọ pé nǹkan yóò nípìnlẹ̀ àjẹwọ́n lélẹ̀ àjẹwọ́n láláyé àlà nǹkan ẹlẹ́ẹ̀kejì tá tí wọ́n bá gbà wà lè láìhàn tí wọ́n bá gbà kàṣàdá fún ọgbẹ́ tó àwa náà agúṣegbélé náà agúṣegbè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọlọ̀mbà àlékíọ́lá kó fún ní àgbọ́yẹ̀ ọlọ́ọ̀bá àjọsí pé wàkàdáríkà kún tún min kọ́bl fàmẹ́nàlá fàtàbáyànù بسم الله الحمد لله ثم الصلاة والسلام على من النبي بعد محمد بن الله صلوات ربنا وسلام عليه ولا أهله وصحبه وكل من استنى بسنته واهتدى بهداه إلى قيام الساعة. The discussion of the khutbah today revolves around the hadith of Ibad ibn Sariya. He said the Messenger of Allah gave us a sermon and that sermon was so touching that our hearts were shaking and then we even we were even weeping And we said, Oh, Messenger of Allah, is to save this sermon is the last sermon you are doing. You are giving us a last sermon. If that is the case, give us a testament. Give us what we would work with after you are no longer with us. And the Messenger of Allah did not say it is not the last on us. He said, If I am going to advise you, if I am going to give you anything, these are the following things I want you to look at critically. First one, I am telling you that you should fear Allah subhanahu wa ta'ala wherever you are whether you are alone or you are in public usikum bi taqwa Allah azza wa you fear Allah subhanahu you be God conscious was sami'i wa ta'a wa in ta'amara alaykum abd and then you must hear and obey even if a slave is made a leader over you in that hadith it tells us that it is not all the time that the people will be the one who would decide who the ruler is at times the ruler may impose himself on us Messenger said, if that is the case, then you should also hear and obey. And then in the narration, he said, even if the slave is a black slave from, even if the slave is from Abyssinia, he was discussing with people who were lighter skinned, who were nobles from big tribes. So to make them see the significance of what he's saying, he said, even if he is a slave from Abyssinia, a black slave that made himself a ruler over you, you must hear and obey. Scholars say this takes care of the happiness of this world and the happiness of the hereafter. The happiness of the hereafter is only obtained by the fear of Allah subhanahu wa ta'ala. Taqwa. And then the happiness of this world is obtained by leaving what is not our business as far as the rulers are concerned, leaving it for them. The message of Allah went forward. So because any one of you who was addressing that, that assembly on that day said, any one of you that lives long would see a lot of differences of opinion. And then the only way you are, about, you are going to be able to escape it is by sticking to my sunnah. And the sunnah of the righteous caliphs, my righteous successors who come after me. So he said, you will see a lot of difference of opinion, especially difference of opinion that has to do with our beliefs. And then the Prophet ﷺ did not die for a long time, and we started seeing those things. We started seeing people who were saying that Allah does not know everything. We started seeing people who claimed that they were even companions of Allah, who were Allah Himself. So you have to stick to my sunnah. Sunnah here does not mean what you do, you earn a reward. If you don't do, you don't know. It means the entirety of Islam, especially the fundamentals. And then the sunnah of those who are my rightly guided caliph. We're not talking about the caliph of our uh, organizations or movements, is talking about four individuals Abu Bakr, Umar, Uthman, Ali. Because he explained in another hadith that this Khilafah I'm talking about, this caliphate I'm talking about, is going to last 30 years. After 30 years, and then the total of the years used by these four is 30. Then you will now have monarchy being imposed in the system. So if you live long, you see difference. Just stick to my sunnah and the sunnah of those who are my rightly guided caliphs. So, for verily, any newly invented issue is what we call bidah. Whatever is not religion, and what I mean by religion is whatever we do and we expect to be rewarded, and then there is no basis for it either in the Quran or the Sunnah, then such sin is called bidah. So, and bidah is nowhere than a bidah is nothing but heresy. And in the narrations, every heresy leads to the hellfire, even though that is uh, a bit weak. So we stay away from all innovations. Uh, people usually ask when you talk about innovations, they tell you, oh, what about the microphone you are using? Uh, but you don't understand the noise to take airplanes to, to Hajj. Uh, even the Quran was not compiled this way at the time of the Prophet. So all those things, are they or not also innovation? In the linguistic sense, they may be innovations. But the innovation the Prophet Islam condemned in this hadith is innovation done in the deen. Innovation taken as act of worship all such are, are condemned. Some of them, we may be so used to them that we assume them to be part and parcel of the jinn times because they've been there with us. And I gave an example in the Yoruba version of the of the khutbah. And when we go to events at times, so we tell stand up, let us remember Allah subhanahu I'm sure a lot of us would have witnessed that. So okay, let us stand up and uh, remember Allah or stand up to pray. It's not our tradition. In fact, it's Christians are the ones that will say, let's stand up to pray. You pray wherever we are, however we are, seated, sitting, anyhow. So they would cite another evidence that Allah says in the Quran, الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا Those who remember Allah subhanahu wa ta'ala, who do the adhikr, standing. But eh, the verse is not complete. The verse does not stop there. The verse says, those who remember Allah subhanahu wa ta'ala standing, wa wa ala جُنُوبِهِمْ standing, sitting, and sleeping. The verse was just telling us that Muslims are those who, in irrespective of the circumstances they find themselves, will, only, will always remember Allah subhanahu wa ta'ala. Because the end of the verse is يَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ You know, they think they marvel at the way Allah subhanahu wa ta'ala has created the heavens and the earth. So we, take, we are very cautious about what is called religion, what is said to be a way of worship if there is no backing for it in the Quran, the Sunnah, and then the tradition of those people that the Messenger of Allah has uh, explained to us. Islam is like a complete package whereby you do not need any addition to it. You don't even need to take my word for it. You have a verse in the Quran clearly saying this. Today, that day was the day of Arafah. So today I have perfected your religion. وأتممت عليكم نعمتي and I've completed my favors on you ورضيت لكم الإسلام دين and I am pleased with Islam for you as a religion uh, some will say also oh, it's only in Islam that you have the name of the religion also in the book all other religions not like that you, you cannot find a place where the Bible says okay this is the name you've chosen for you so same thing with Judaism so you have Islam being categorically stated there and you have I am pleased with Islam for you as a religion. So everything is complete. If we need anything, it's probably going to be in, in the means of doing some things. We want people to hear our voice when we discuss with them in the mosque. So we have a microphone. That is allowed. The microphone itself is not an act of worship. We want to go for Hajj. The, the Quran did not say compulsory walk to Hajj. No. Anyhow, just make sure you get there. So the plane is not an innovation, it's not a condemnable innovation in itself. So what is deemed to be innovation are things that we deem to be act of worship that has no basis, not in the Quran, not in the Sunnah, and not in traditions of the pious predecessors. When we tell people issues like this, passions attend to rise. That these days we've been doing it for generations. We do not hope, we do not, we don't need to argue much or fight with people What we owe people is an explanation. That this is the reason why this is this. We explain to people. If they accept, to Alhamdulillah. If they don't, we owe them the second thing, which is prayer. May Allah SWT give all of us a firm understanding of the deen. اللهم لا تدع لنا ذنبا الا غفرت ولا هما الا فرجت ولا دين الا قضيت ولا حاجه من حوائج الدنيا والاخره الا قضيتها يا رحمن الرحيم